ṣe dànù èmi á ṣàṣeyọrí má ṣàṣeyege.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 ẹ jọ jọ jọ jọ má rí sí èmi rárá ṣé ìwòyí làárọ̀ tí yín tá ló gbóhùn sunkún ọmọ ṣé ló dúró ṣètò ìṣẹ̀lẹ̀ àti àgbẹ̀ ẹ̀rọ àdìgbẹ́ ẹ̀rọ rédíò tí mo ra ẹ̀rọ rédíò tí mo ra o. <laughs> ó jẹun wíṣọ̀rọ̀ mi torí ó tọ́ pẹ́lá mo máa kọrin sí i. Oh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 ó yá máa bù ọ. iná mo wá fún tó pè mí wọlé ó pè mí wọlé ó tilẹ̀kùn mọ́ mi ó tilẹ̀kùn mọ́ mi ó paṣọ ìdí mi ó paṣọ ìdí mi ó ti mi lù bẹ́ẹ̀kì ó ti mi lù bẹ́ẹ̀kì. Ah, Tinubu ṣe kò sí pàtẹ. pàtẹ. mo dé ẹ lóhùn. mo ti ní admission sí University of Ibadan. láti lọ ṣe degree mi. wo Tinubu hmm. ọ̀nà méjì ló ṣèdánwò sí o ọ̀nà méjèèjì dẹ̀ ló ti yege. class ti mi nílẹ̀ tí mo bá dé padà sí school yìí mo mọ̀ pé <laughs> vice principal ni mo máa di ní ayédùn community high school. lágbára ọlọ́run Ọlọ́run a ṣe bẹ́ẹ̀ fún wa. ṣùgbọ́n a máa ṣe shopping àpò gbé ẹ lọ sí Kingsway. wàá wá lọ jẹ gbogbo ayé pátápátá sórí Olóyún. bẹ́ẹ̀ ni ayọ̀ ayọ̀ àbára bíntín ayọ̀ ayọ̀ Eu bíntín. fẹ́ kí gbogbo ọ̀rọ̀ tí mò não sọ látàárọ̀ kó yé ẹ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 tó bá ti ṣẹ́yìn fún mi màá búra fún ẹ ìwọ ni máa fẹ́ òkè. fọ̀nà rúkà nítorí orí bàǹtàbàǹtà yìí ó tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. ó ti wá di bachelor degree holder. <laughs> ó ṣe gan dídé tí mo dé ilé mi ó ti wá di ilé owó ọ̀dẹ̀dẹ̀ mi ó ti di ọ̀dẹ̀dẹ̀ ọ̀la àpótí tí mo fi jókòó ó dùn wọn mi sọ̀rọ̀ ah, rọ́lá ó wù mí kí n pọ̀ sókè rẹ̀ jù mo fẹ́ wáṣẹ́ lọ síjọ. Eh, ṣé wọ́n lé ẹ nílùú ayédùn. ó ti onílé báwo ah, èmi wọn lájọ nílùú ẹ má pè mí lálejò mọ́ wọn nílé mi ń lu ayédùn ní pàtàkì jùlọ tí mo tún ti wá rí ẹni bí ọkàn mi mẹ ní ọ̀ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣùgbọ́n gbogbo àìsàn pátápátá tí mo ṣe ní yunifásitì kí n lè sún síwájú ẹ̀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 ẹ wo ẹ ṣàánú bí mo ṣe ní gbé lọ ni ẹ bá wọ náà ẹ dákun tó lọ náà ọ̀nà iye ìbúra òfo ló ń búra kiri pẹ̀lú mi pẹ̀lẹ́ nìkan bí mo ṣe báyìí. kí ló ń sọ yìí èyí ò kí ń dàgbà nǹkan tó yorùbá mọ èmi ò mọ nǹkan tó ń sọ mi ì búra pẹ̀lẹ́ nìkan kan. yóò yí ọ ọ̀bàrà àṣọ yìí ọ sọ yèsí ọnú olúlànà yẹ ọ lànà yèsí ọnú àfi kó rántí rántí àgbà ní dorí àdán ọmọdé ní dorí ẹyẹkẹyẹ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 ẹ bá mi find out. Ah, yéèmbẹ lẹ́rìí ìpín ajẹ́jọ oògùn dúdú ń kẹ́rẹ́ obìnrin ẹni òfìdí kan ní kásọ̀ ń gbọ́ ifá ọ̀nà àbáyọ wo káàsì o <laughs> àbí ọ̀tún ẹ ọ̀rẹ́ wa ọ̀nà àbáyọ sì ń bẹ̀ ọ́. Ah, ẹ ṣe gan sa ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yẹn ẹ ṣe àmọ́ yìí bá. ọ̀nà àbáyọ tó wà ní pé o gbọ́dọ̀ mú mi mọ́ o gbọ́dọ̀ wẹ̀ o ò ti gbọ́dọ̀ máa fò lójú òfurufú òjò ò sì gbọ́dọ̀ ọ̀rọ̀ kọ́kán sí ọ láàbá yìí tàbí kọ́pọ́ o ò sì gbọ́dọ̀ bùrùbùrù kó o dé swimming pool pé wàá wẹ̀ tàbí kànga àgbàlódé ó bá tán. as simple as that ó lè tún. tó bá yóò tó panu èmi rọ́lá kí àyànfẹ́ á mọ̀ ọ́n tíbi bá dẹ̀ ń pa ẹ́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 tó bá ń ṣẹlẹ̀ gan-an ni kò sọ fún mi. Bọ́lákẹ́ wọ́n ní kí a sá kẹ́kẹ́ ká mú egbò ifá ká pàjàbà ká mú rèdí ọ̀pẹ tójú ò bá lọ rọ̀ mọ́ ńkọ́ àṣé òótọ́ ni pé ọmọ ènìyàn ló ń jẹ́ aníbi eré ni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 Tinubu tí n bá tiẹ̀ ṣe ṣe bí wàá pè yín wàá bá mi wí ni wọ́n bí ilẹ̀ ń ta sí mi ì ṣe nǹkan kan àbí mi ò ṣé mo ṣe. o ò ṣe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 lọ́lákẹ́ hmm. adìẹ ò tètè mọ̀ pàṣẹ sọ̀rọ̀ ẹ̀wọ̀n ẹ̀yẹ oko lásán ló pè irú ẹ̀ lọ̀rọ̀ Tinubu yìí ọ̀rọ̀ rúwọ́ ò lè ju àwa lójú sọ́wọ́n ti tí mo sọ fún ọjọ́ kìíní àná pé torí bá kọ ẹrù tápá kọsẹ́ kẹ́nu ọ̀sá mọ̀ ti kọ àdúrà ẹnu rẹ tí ọ̀kọ́ àdúrà ǹjọ́ kìíní àná ńlọ́wọ́ gbà yìí o àdúrà rẹ gbà ìwọ ló fura sàdédé mo sáré lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo jẹun tì n ò lè sùn káwa tó sọ pé n ò mọ̀ mi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 ẹ mọ tẹ́ ẹ̀ sọ lẹ́nu ṣá. tàbí mọ nǹkan tí mò ń sọ wò èyí mọ nǹkan tí mò ń sọ mo wá bọ́ nbí wo ọlákẹ́ tá a bá ṣàkàtútọ́ tá a ṣàkóso ìṣàkóso àní ọkàn ah, mo nífẹ̀ẹ́ rẹ ló dín wá bọ̀. Ah, mo mà ṣe èmi sírú yín ṣé ẹ̀yin ò mọ̀ pé irú gbaniragba ah. irú àwọn oníràwọ̀ èèyàn bí ìgbín báyìí òun ló rí ìgbín yẹn irú mi sí yín ẹ wo bíbá bàbá láti ṣe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 nínú kọ́ fẹ́mi nílùú yìí ẹnu ìlàjọ wa bó o sì fẹ́mi àjọ náà tán bí owó ni kò burú. ayé yìí sá lọ. ọ̀dà ọ̀dà mọ̀. wọ́n ṣe ọ́ bí alábàwá gbéni ṣánlẹ̀ kéékèèké a sì máa gorí ẹ̀ Tinubu ah ìwọ ló dẹ̀ kúrẹ́dẹ̀ẹ́dẹ́ ibà mi tí ó bá ń ṣe bẹ́ẹ̀ irú bàbá láti ṣe Tinubu ló kó rẹ́dẹ̀rẹ́dẹ́ bá mi. kílẹ̀dùn sunkún bá mi sọ̀rọ̀ ṣéhàn ṣéhàn ṣàmà lẹ́ni tí ń jẹ́wọ́ fún. ọ̀rẹ́ mi ewúrẹ́ ò ṣàlóhùn bágùntàn ṣe àgùntàn ló ní ìyá òun òbí kúkúrú èmi ni mo wá di dájọ́ tẹran láàrin ìlú àsìnwìn àwa sí mi alámùdí àwa akọ̀nùfẹ́ sí mi oníwàrápànà àtúgbè tí ẹ yọ lórí kí àwa rìn ṣé ní Tinubu ló kó rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ ìbá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 àtẹ̀mí ah, máa wá bá mi báyìí o. Tinubu Tinubu tá a bá ní bó tó lọ́rẹ̀ máa yọ tó wà lọ ti pọ̀ mẹ́rin kan tá a bá ní bó ṣe máa mọ̀ tó wà lọ jù báyìí lọ kí ló fi kó ṣe lọ. dúró lọ ijó ló fẹ́ sí mi àjàpọ̀ akátá yìí òní ogun ọláòye ìgò tíyàwó ẹ̀ yọ tá a bá ní kò ní jù báyìí lọ tó bá lọ yọjú olódì ẹ̀ bọ́lẹ̀ kí ló fẹ́ ká máa sọ ìtẹ́mẹ́lù mo ní gbàgbọ́ pé ọ̀rọ̀ ló fi méjèèjì gbọ́ wá nǹkan ṣe sí wá nǹkan ṣe sí ọjọ́ náà. ṣe ṣe àjàlá túbọ̀ rẹ̀. ọtí gbọ́. yẹmi ìgbésẹ̀ wo lẹ fẹ́ ká gbé lórí ọ̀rọ̀ ẹ ṣeun ẹ rí mi ò fẹ́ kẹ́ ẹ pa ọ́ torí èmi ò fẹ́ lókun èèyàn lọ́rùn àmọ́ mo fẹ́ kẹ́ ẹ bá mi lálùbá mi ẹ bá ń kọ́ lọ́gbọ́n kó lè mọ̀ pé ẹni bá dalẹ̀ ò ráyé wa ó ti dalẹ̀ àbúrò mi mo sì ti ṣetán láti kọ̀yà fún torí bájá bá lẹ́ni lẹ́yìn di kó pọ̀ bọ̀. yeye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 fẹ́ fi kókó ẹ̀ ṣe kódà ayé ẹ̀gbọ́n ti sọ èmi náà bá láìsí rọlápá jẹ́ ká gbà fún kádàrá tá a bá gbà fún kádàrá a máa gbà fún kòdòrò. jẹ́ kí n máa lọ wọ́n tún máa rí ẹ gbà Mm-hmm.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 <laughs> Tinubu o ti já agba mi odò lẹ́ẹ̀nì mo fẹ́ wo bó ṣe fẹ́ wọ̀ ẹ́ kọjá. ẹ ẹ ẹ jọ kí ni nǹkan tí mo ṣe. ẹ wo kò sáyẹ̀ fẹjọ́ àlétí àròyé ẹja àbò. ẹ̀yin boys ẹ fọ́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 tiẹ̀ ni mo ṣe. ṣé mo rẹ̀ yín ṣe ni. ó dá má tiẹ̀ pariwo má pariwo. má pariwo. ikú Tinubu ó dájẹ́ àgbẹ̀. kágbé ẹyin ní kẹ́ wá gbé ṣe báyìí lọ́dọ̀ lọ síbi fún mi mo dára. káníọ̀ Tinubu ẹ bá mi jí o. ẹ bá mi jí o. No scare me. No scare me. Kill me. Kill me. dé. oríṣiríṣi là ń rí ilé ìwòsàn wa yìí ojú bá rí ẹnu àdàkẹ́ kì í ṣe bíi tèmi àti ẹ kí la tún rí gbọ́. ìwọ náà kúkú mọ̀ pé táwa ò bá rí àti lọ sẹ́nu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 ta ló wá sùn tì báyìí èwo làgbọ̀rọ̀ bí ní ọ̀rọ̀ ta ló tún fẹ́ ṣe. comfortable bẹ́ẹ̀ lọ. kò lè gbà wá. má bọ̀ sẹ́yìn má bọ̀ má bọ̀ má bọ̀. tọ́jú ọlọ́run fún wọn lálàáfíà. ẹ ò wá lè sinmi báyìí ọmọ pé dúró sí ilẹ̀ ìfẹ́ tó dúró. ìwọ ọmọbìnrin yìí ó máa láyà o ẹrù tiẹ̀ kí bá ẹ rárá gbọ́nà ṣé kò sọ fún ẹ pé òun ti níyàwó ni kò sọ fún ẹ pé òun ti má rí kí òun náà kó lọ wá akọ títí ẹ síwájú àbí ó ti rọra ẹ pin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 understand so ẹ jẹ́ tètè bá yín lọ àmọ́ ẹ má gbàgbé ọ̀rọ̀ doctor ó ní pé kẹ́ rest dada. so wà lọ. Mm-hmm. ẹ̀rí ìrànyẹ́ ẹgbẹ́ ṣe kọlù mí ojú yìí fọ́ ni ẹ̀wọ̀n àti tí mo bá sọ tí ò dá mi lóhùn.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 mo kú o tí ì kú tó bá kú o máa nílé sọ̀rọ̀ àkútú kú ẹ lọ́nà ọ̀run lọ́hùn sórí tí o bá tú ayé ẹ wá wàá mọ̀ wípé wọn kì í gbóhùn kókó mọ́kànlọ́kọ̀ wá. gbàlè ni gbọmọkùnrin burúkú yìí Eh, ó yọ ọyún tèmi jẹ tán ó wà lọ tọ́jú oyún kan parun síta ìdílé ní jẹ. pátá pátá pátá pátá pátá orí pé ẹni bí ni ẹ ìka ni ẹ apàyàn jẹ ni ẹ ìwọ ẹni tá a bá tà ká fowó ẹ̀ ra àtùpà owó ni wàá jí tán lọ́wọ́ lóhùn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 bí adìẹ pàtẹ́. pàtẹ́ má dìbọn fún mi o má dìbọn fún mi o pàtẹ́ òótọ́ mo sọ fún ẹ yẹn o torí wàhálà yẹn pọ̀ gidi o pàtẹ́. pàtẹ́. pàtẹ́. pàtẹ́. pàtẹ́. pàtẹ́. バテあバテバテえっ ta ni mrs maggie ọlátìbọ̀sùn. yes ma. ẹ wọ káàdì. oògùn tí matron fún yín lọ́sẹ̀ tó kọjá mo ń lò. ẹ tẹ̀lé mi ẹ jẹ́ àlọ́.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 ìyẹn gan-an ló wá ń kọ mí lóminú àbútá àrí àṣẹ. ẹ dúró náà. ọ̀rẹ́ yín ti sọ pé ọkọ wọn jẹ commissioner of justice yẹn ń kọ́ ẹ jẹ́ ká fọ̀rọ̀ yìí lòun hàn. Ah, ah, ah, òótọ́ ọ̀rọ̀ ló sọ o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 hello hello hello sir yes sir tí mo bá gbóló ajé bẹ́ẹ̀ ni sir wọ́n tún mú lọ fún execution láàárọ̀ sir castopper sir yes sir yes sir with immediate effect sir. madam share é rí ó ti yá ẹ kàn try láti cooperate ṣe gbọ́ ó push push. Push! àṣewọ́lá tó kèké ká máa yẹgi fún Tinubu agbórí ajé mọ́. madam ẹ bèrè bèrè bèrè bèrè ẹ try ẹ try. arákùnrin ǹjẹ́ o ní ohun kan tàbí méjì láti sọ. kó tó fẹ́ sọ kò ní pé ẹ jẹ́ kí gbogbo ayé mọ̀ pé mi ò mọ̀ọ́mọ̀ ṣe nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀dẹ̀ jẹ́ kí ìyàwó mi mọ̀ pé mo nífẹ̀ẹ́ ọ kọ́lọ̀ bá mi sọ láyé. madam ó yá ẹ push push push. olúwa kó bùkún ẹ̀mí rẹ̀.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 ìyá ọmọ wa ìyá wa. ọ̀hún ṣe o kò ní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 ọmọ ayọ̀ òun fi ṣeré bó tilẹ̀ jẹ́ pé aládánwò ni ìyàwó rẹ̀ pàtẹ́ pàtẹ́ pàtẹ́ adé pàtẹ́ kó lóun gbẹ̀mí mi àmọ́ elédùà tí ń bẹ lókè. Okay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 wo n ò ní fojú sunkún rẹ o ọ eh, wàá ṣe kinní kan fún mi eh, kinní ọ̀hún sì ni pé ọba mú kan nínú àwọn ọmọ obìnrin tó ń kó káyìí torí èrè ìfẹ́ lọ jẹ́ ìwọ lèrè ìfẹ́ tí mo jẹ́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 you talk on? It's okay. Mo fojú sunkún rẹ tó mi lábàá. It's okay. It's okay. Iná mo wá fọ́n o, bébí. Iná mo wá fọ́n tó pè mí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 ṣe wọn obìnrin ṣe bó ṣe wọn ọkùnrin ṣe eré ayọ̀ lè yí o ọ̀mì lámà.